olùkóso ìmùlẹ̀ bàtà olùkóso àyànràn iná. Ṣàngó ìmùlẹ̀ bàtà olùkóso àyànràn iná. àkàtà ẹ̀rí ẹ̀rí olùkóso àyànràn iná. àkàtà ẹ̀rí ẹ̀rí iná lójú iná lẹ́. ìmùlẹ̀ ló pa wọ́n pọ̀. Eh ọba koso, oníbàntẹ́ àjàgbẹ̀ láyà olójú orógbó ẹlẹ́kẹ̀ òbí olúkòso. Ṣàngó e. ìmùlẹ̀ bàtà olúkòso àyànràn iná àkàtà ẹ̀rí ẹ̀rí iná lójú iná lẹ́nu. ló má bà mí ó dẹ̀ ọ̀tẹ̀ la bí ṣàngó má gbà mí. que live. ìró. àṣẹ. ẹ̀yin ìyàwó. àṣẹ. ìlú yóò ní kí. èmi Ṣàngó láyé birikiti. bàbá ìṣàkóso ọ̀sà ẹni làgbẹ́gẹ́gẹ́. òòṣà tí mo lóbò lẹ́rù olúkòso. Ṣàngó ń bàtà ìmùlẹ̀ ló pa wọ́n pọ̀ ọba kòso oníbàntẹ́ àjàgbẹ̀ láyà olójú orógbó ẹlẹ́kẹ̀ òbí olúkòso. Ṣàngó ìmùlẹ̀ bàtà olúkòso àyàn àṣọdúnmọ́dún ní ṣàwó àṣọdúnmọ́dún. àṣọròmọrò ní ṣàwó àṣọròmọrò. àṣọ oníkọdúndé láìṣòro bàbá rẹ̀. ẹ wà aṣọdún eléyẹ ṣẹ̀ mi. ẹ wá bá ń gbé kinní ìfún bàbá. ká mọ̀ pò kéré kan bá wà fọwọ́ bà bẹ́ẹ̀. ká gbé fún bàbá. ọ̀pẹ̀lọpẹ̀ wọ́n gbógun ọ̀pẹ àwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ní ṣọ̀jọ́gbà àbàtà làwọn mú tuntun jáde. yeah. ṣùgbọ́n ṣá bọ́ ẹ ibi tá a jọ ní ọ̀la ni mo kún ló ní gbà. àgọ́ eléyìí o. ọdún ọ̀la ọ̀wọ́. bàtà. èsù ìyá wo láàlú òkè lòkò. Ah. bàtà sára ilé rẹ ni. èmi ò mọ̀ o. ẹ ẹ bàbí èmi ni mo yẹ bẹ́ẹ̀ yìí sàgó. olùkọ́ tó ti olú ọjà àgúnjábá. ọ̀rẹ́ wa àwọn ọ̀rọ̀ tó ń sọ òye mi dáadáa dákúndákùn má pàkúta sí ní tá à ń sọ yìí mo ti gbọ́ ti gbọ́ lọ kúrò láàrin yìí. mọ́ sọ̀rọ̀ fún ọ. àṣebí wọ̀ ló kọ́ wá bá. mi ò gbọ́n tó wí. àìwọ̀. n ò gbọ́n kankan kan hùn kún yunmuyunmu bí oyin inú agbe. etí rẹ ò di òsì anígbọ̀n tí ń sọ ọbọ̀ sọ̀rọ̀ ọ̀fọ̀ ọlẹ́rán ń gbọ́. ìwọ lọ dá lóòfin òkúta ọ̀tọ̀ kí lọ sọ náà. gbogbo ohun tí ń bá mi sọ kò sí kankan tó yé tì mí ń bẹ. àṣàǹgó Eh, yóò parọ́ rí ṣùgbọ́n palẹ̀ ọ èèyàn ò ṣe ní gbọ́ nǹkan téèyàn wí kọ́ wá ní mo gbọ́ máa lọ. níta jọ ń sọ ó ti wọ̀ ńlọ́kàn ju tó bá wa lọ. èmi ò ṣe ní mo gbọ́ ńgbà tó sọ̀rọ̀ sí ní létí. wọn gun ọgbọ́n kankan. ọgbọ́n ah, ah, Ṣàngó mọ̀ pé àfin ládùú àrùn fún mi àtijọ́ ah, wà á ti tójọ́ mẹ́ta ní tó bá sọ ni kó wí o. tíwọ́ ò bá gbọ́ ohun tó wí o ò ní fẹ́ gbọ́ ohun tó sọ fún mi. Ṣàngó ó dàbí o fẹ́ fi salami kankan lára mi. kí ló rò débẹ̀ ń bàtà. ṣùgbọ́n Ṣàngó má dalẹ̀ bàtà o tọ́ ọbẹ̀ dalẹ̀ bàtà rántí pé ọjọ́ tí eégún dalẹ̀ aṣọká lójú eégún o ọjọ́ tẹ́kọ̀ ló sì dalẹ̀ ń ló sùn lókè èèpẹ̀ Ṣàngó má dalẹ̀ mi o. èmi yóò dalẹ̀ èmi ń Ṣàngó. bàtà ó ti pẹ́ tó ti wà pẹ̀lú mi ọ̀run ni mo ti wá lóòṣà mo délé ayé mo yàn ọ́ lọ́rẹ̀ẹ́ ni nítorí mo fẹ́ràn ẹjọ́ èyí ti èyí tẹnu rẹ jáde. ṣàgó ọ̀dàlẹ̀ ni ọ́ kó o sì rántí òwe tí mo pa fún ọ lẹ́ẹ̀kan mo sọ fún ọ ní lọ́jọ́ tẹ́gùn dalẹ̀ ńlá sọ ká lójú eégún ọjọ́ èkó ló sì dalẹ̀ ó sùn lókè èèpẹ̀ o ti gbọ́ ọ̀dàlẹ̀ ni ọ́. àwa jẹ́ pé o yára rẹ pẹ̀lú mi ní tí ò lójú. wà ẹyẹ kí ni dún àdá dún ni àbọ̀ ọbẹ̀ dúnà òwìwí ni dún ni àbọ̀ yo ajá ni gbó ni àbọ̀ fàfà ọlọ́gẹ̀nẹ̀ ní dún ní àbẹ́kùn àbọ̀ ọmọ pé àjà tí ọba lọ́mọ nínú wọn kì í bó sàsọ̀rọ̀ ni wo èèyàn tó bá bú èmi kíní lẹ́yìn ìfàlókò béèyàn bá bú mi lójú mi àdìọ́ dà sí folúwa rẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀. dájúdájú èrò ọkàn rẹ ọ̀dà sí mi. tiẹ̀ náà dáa gúdúgúdú. ó bàbá o. àwọn yòókù rẹ dà. ẹ lọ kó gbogbo òlu yín kó o sì kó gbé ìlú èmi bàtà ìlú bàtà ìlú èmi bàtà báyìí kó gbé ẹ kó gbogbo ohun tí bá ti jẹ́ tèmi ẹ já lọ. ẹsẹ̀ dìndín mo jiyàn pọ̀ awítàsàn kò ń sọ̀rọ̀ sí mi wọn láwọn ò mọ̀ ní bàtà náà ní gbọ̀n mọ́. <laughs> ẹ ní gbẹgbẹgbẹ. ni òrìṣà ńlá tí ń bẹ lógbò lẹ́nu ṣàngó ni ó sì ń hàn sọ́ba ẹlẹ́rẹ̀kẹ́ obì eégún ńlá tí ń yọná lẹ́nu àlùjọ ní èèyàn tí bá tó nílé tàlejò lọ́rùn ṣàngó ni ó sì ń hàn sọ́ba ṣàngó ni ó sì ń hàn síjèyè a àlejò ńlá mo gbà. bàbá o. mo wò rárá rárá mo ń wò de tí mo ní lọ lọ́la mo rí i pé wọ́n ló lè tọkùn ẹ̀ gẹ́gẹ́ bí onílù gẹ́gẹ́ bí àyàn tó mójú awọ àjọ ń lò òde lọ́la ni. gbẹ̀mí ni wọ́n lùlù. bẹ́ẹ̀ni. fún ṣàgó. bẹ́ẹ̀ni. ọbẹ̀ dé. ṣàgó. a. ṣàgó. ọbẹ̀ dé. èmi kì í bá àwọn onílù mi n kì í bá wọn bí ha sóyè ọ gbogbo onílù mi pátápátá ń tá a bá mú bọ̀ látòde àjọ ń pinni fúnra lẹ̀ owó dé o iná lójú iná lẹ́nu òrìṣà ńlá ọbẹ̀ dé ìyá ìdá ìyá ìdá ọbẹ̀ ti dé o ìyá ìdá. olùkọ́sọ ìbàrẹ̀ o. ṣàǹgó ọkọ ya bàbá ti bínú lọ nígbà ah. ìlú ń gbà ọ̀tọ̀ tíjó ń gbà ọ̀tọ̀ tí ò bára wọn mu ah. bàbá ti bínú padà. bàbá bínú lọ ah, bàbá ṣe máa bínú lọ ìlú gbàtọ̀ orí gbọ̀tọ̀. èèmọ̀ lè yí o. kí làwọn àṣẹ báyìí. èmi ń lọ sọ́dọ̀ olùkọ́ tó yùn. tó tọwọ́ ẹni já o ẹ sọ láyé o ẹ sọ láyé o. ìwà lẹ́wà ìwà gangan lènìyàn bó bá wù dáa wọn á kan sáárá ire bó wù lòdì kejì á dàbùkù ee ohun ẹ̀dá fogún ọdún ṣe kó má fìwà bàjẹ́ lọ́jọ́ kan ayé ìbágun ìgbà ìbátòrò gbèkè ò bá dáyé èké ló dáyé lásàdé àpò mu lọ̀rẹ́ méjì ń kẹ̀ síra wọn ẹ ẹwà yé èké lóde. ajáde àárín nǹkan kan mú bọ̀ bá a ṣe lọ la ṣe bọ̀ òde ò dùn rárá. àyàn ọ̀rọ̀ tó sọ yìí ó kọjá ẹnu rẹ èmi ìsàgó ságìrì làgìrì èmi ọ̀làgìrì kàkà kàfẹ́ dùn bọ̀ èmi olójú ìṣẹ́jú ẹranko ṣúákì apèkéjẹ mọ́kòfóló èmi ajàmọ́jẹ̀bi ẹni èmi ọ̀bẹ́ mọ́ lórí ìfẹsẹ̀ yìí wò ń olóòde kó má dùn rí apọ́n mi tàbí ọ̀bá jèrè ó di nǹkan mí mẹ́rù ẹni àyàn ọba ń jáde lẹ́ẹ̀kan èrè rẹ òjò ọ́ lójú bóni ò bá da ọ̀la lè sun ọ má ṣe lójú bàtà o. o ṣe oṣù lójú bàtà. ayé ah. tí mo ti fi yé tí mo ti fẹnu yé ẹran sọ́bẹ̀ fún ìyá àyàn wálé kí ni wọ́n wàá rò báyìí. ẹrẹ ah. rùn o. jẹ́ pé gbogbo ibi tí n bá ti dé kì í rọ̀ kòkòkò ní le bí ojú ẹja hmm. èmi ni wọn mo wá ń lọ sóde mo ń bá ìrònú wá sínú ilé ah, ah. èmi ọjọ́ gbogbo bí ọdún ah. èmi apagbójó bí ẹni pagbójà èmi apagbójà bí ẹni pagbójó àmọ́ ń pọ̀rọ̀ ìlówó ìmọ̀ ńláworo nù. No olùkóso ní sàásì mi hmm. tó sì jẹ́ pé njọ tí èmi rẹ ti ní gbólóhùn aṣọ èmi ò tiẹ̀ rí tiẹ̀ rò débi pé wọ́n sàásì a ah. ah, nítorí kí lù ọmọ bàjẹ́ káwá mọ́bìnrin ká ìjọ lórí da ìlú ọ̀run àwa tún mí pé ìbílẹ̀ yóò bá gbé mi ẹnu kí n gboko bòmí lọ ni inú kinní ẹyẹ gbé ká sì máa wò á máa wò ọ̀rọ̀ sọ̀nùkùn ojú sọ̀nùkùn náà là fi wò. ìwà gangan lèèyàn bó bá wù ú dáa wọn á kan sáárá ire bó wù lódì kejì á dàbùkù ṣàngó ṣàngó o ti lérò pé bí èmi àti ẹ bá yà kò tún sí ìṣe fún mi mọ́ ṣùgbọ́n ṣá o ẹni tó kú àtẹni tó sọnù ọjọ́ kankan wá tún ra rí ebi ní ń pa mí òun ló sì ti kàn bẹ́ẹ̀ àrò ògbóná. ebi ń pọ̀. bẹ́ẹ̀ bàtà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu ṣàngó ni wọ́n máa kì ní gbèjégbèjọ ṣàngó má má bínú sí mi mú olóhùn ẹbọ rẹ ń lé o ṣàngó. ọ̀yà kankan bíi iná. ó bá lè mi. etí ṣe kí ló dé. ọmọ yín ní màá kígbe èbì. èbì ẹ̀wẹ̀ nílé mi Ṣàngó kò síyàn nílé mi òrìṣà ní mítọ̀rù bò. baálé mi ẹnu ọmọ sí mọ́mọ́ jẹ lánàá àgbọ̀nrín èsì òṣìṣẹ́ jẹ lọ́bẹ̀. ọ̀ya ojú dà ló mú dání kì í ṣèkú ẹ̀ ìyàn sí ilé mi sọ. baálé mi èyí ò wẹ́ wí o dandan ni káwọn ọmọ jẹun olùgbòsò àyànràn iná àkàtà ẹ̀rí ẹ̀rí iná lójú iná lẹ́nu òrìṣà tí ń bológbò lẹ́rù. gúdúgúdú tí ìjọ tẹ́lẹ̀dùn àpínlẹ̀ àkáyọ̀ ọ̀sìn lé ni wọ́n ti mọ̀ kó kéré mọ́ ọ̀ọ́ni rárá àwa wà bí láti ìjẹta ebi ń panu àárò ń ìwọ ń lu gúdúgúdú kò mọ̀ pé láǹkà yẹ ọ́ kéré wọn. gúdúgúdú lèmi èmi ò fìgbà kọ̀ọ̀kan túra sílẹ̀ bébí ogún ọdún sì ń pọ̀ gà ìrìn bí akọ bí akọ ò ní tán lẹ́sẹ̀ rẹ̀ kódà tálágbádé ikú àrà náà ni ó mọ̀ dá ogún ọdún sísìn èmi gúdúgúdú wọn pé bí ń pẹ́ nìkọ̀ọ̀kan. ẹ wo sẹ́rí ní tẹ́lẹ̀ sọ ò bá mi o ara yàtọ̀ sára o bẹ́ẹ̀ sì ni inú yàtọ̀ sínú bí mo ṣe wà yìí ń lé dìde níbi tó ibi òun mú mi dé. tiẹ̀ mọ̀ dáa bó o ṣe ń wò mí agídí ni fi ń sọ̀rọ̀ níbi tí ebi ń lù mí pàdé. ohun tí gbogbo yín sọ látàárọ̀ náà kú ni mò ń gbọ́ àkàndé ò fi gúdúgúdú lẹ̀ bó o bá wí látè ní dọ̀la ohun tí ó ṣe náà ni ó mọ̀ ọ́n ṣe èmi fẹ́ sáré dóko bóyá mo lè rí èso ká ṣẹ́gbọ́. Hmm. bàbá. Mm gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń bá bọ̀ ẹ wò ó àgbà mi ti ń sáré nú ẹ̀ kan kò sáré lásán ẹ wá wò ó nígbà mo ro ọ̀rọ̀ mi tí mo rò títí kò yé mọ́ yorùbá sì bọ̀ wọ́n ní bọ́ bá rú ni lójú ilẹ̀ láabi eléyìí lọ́wọ́ á wá pé kí n tiẹ̀ wá bá baba ní gbólóhùn kí n mọ bí ọ̀rọ̀ mi ọ̀sọ̀lẹ̀ sí ẹ dákun mo fẹ́ bá fa ní gbólóhùn. bàbá mhm ọ̀rọ̀ rẹ ti dayọ̀. ọmọ ọ̀dọ̀ àgbà ni wọ́n náà wọ́n bá sì ṣe pé èèyàn lọ wí fún ọ pé kọ́ ọ tọ́lé babaláwo lọ kọ́ ọ lọ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ òun rẹ̀ gbà. ìbá kọ́dá ayé ìbá ṣẹ̀dá o ìbàràbà wo òde ọ̀yọ́ ìbẹ̀yìn ìyá mi ọ̀pá kan làkì alágogo jẹ ìbá gbọ̀gbà wọlé ìfẹ́ ẹ ọlọ́jọ́ òní ìbàrẹ̀ o ìbẹ̀yìn ìyá mi o ìbẹ̀yìn bàbá o gbogbo ohun tí n bá ṣe lẹ́yìn ẹ jẹ́ kó ṣeé ṣe fún mi o kí gbogbo rẹ̀ dà kótó kótó àkótó ṣe o. ọ̀bàrà. bàtà fọwọ́ kan ló fi kàn yà ọ̀bàrà kòsò mọ́kòó yẹ kò mí lọ akárúgbójú wọnú gbó àgbà òkè tí àforí òkè ti ṣe yẹ̀wò ọ̀gbẹ̀rẹ̀ nínú àkíyèsí àfọ́mọ́ awo ọ̀gbọ́ bàtà ètùtù náà lọ rẹ gbà o torí pé kí ni kánájọgbọ́n awo ní gbọ́ ìjòkó ọ̀rọ̀ awo ẹ̀bá ọ̀dàn máa wọ́ máa wú awo òjò láàdí fáfẹ́ èrìgì àlọ́ tó lóun fẹ́ jágbọ́n obì kéèrìgì àlọ́ tó jágbọ́n obì ifá lóore ti sómi lọ́wọ́ ọ̀gbọ́n nǹkan rí ti tọ́ lọ́wọ́ báyìí o. ṣe bàbá. fa kì í sàn kan mi lẹ́yìn pé kọ́ lè ṣe tutù tó o bá ti ṣe tutù gbogbo nǹkan tán wa ọ ti parí ọ̀rì jẹ́ ọ̀rì mu. ètùtù ó dá bàbá kí lè bọ kí lè tutù. ohun ẹbọ ni pé eku olúwere méje ẹja abiwẹ̀ bàdà méje epo òun ọ̀pọ̀lọpọ̀ ẹyọ owó ìbá dáa kí fọ́ sọ pé mi gangan ní nǹkan ètùtù ju pé kọ́ máa yan nǹkan fún mi lọ ah, bàbá ẹni tí ó kù fún ni sí èèyàn fi òwò ara rẹ̀ pamọ́ fún ẹ kàn ń wojú mi. kí la wá sí sí báyìí. ojúlẹ̀ ń wò tó gún régé o èmi àtàwọn ọmọ mi àti jẹun gbẹ̀yìn ní ìsìn láti jẹta. ebi ò ní pọ́ kò ní pẹ̀lú kò ní pẹ́ bí rẹ ṣùgbọ́n ní báyìí ètò wílẹ̀ yìí nìsín ẹ kíláàsì àwọ̀gbọ́n dasí náà nítorí pé ọmọ ọ̀dọ̀ gbà ni ọ́ adífálà o adífálà. ó bàbá fún ayé ọmọ òjìyàn sí mi. bàbá wá wọlé kọ rẹ̀ mú bàtà wọlé kọ mú èpo olúwere méje ẹja abirù ẹgbàdà méje kọ mú epo òun ọ̀pọ̀lọpọ̀ ẹyọ owó kọ papọ̀ kọ ṣe kí ni kọ fi ṣe tutù. kò búrò bàbá ẹja lọ. wá wá wá wá bọ́ ọ bá ti pa gbogbo rẹ̀ pọ̀ kọ́ ọ wá dífánú ilé lọ́hùn-ún ibi tí ètùtù rẹ̀ bá fi ìdí sọ kọ́ ọ gbé lọ síbẹ̀. bàbá kọ́ ọ gbé yìí o ń ṣe gbogbo ẹ̀ ọ̀nà ó sì dáa. bàbá bóyá ẹ ṣe mo dúpẹ́ ah, ìrànlọ́wọ́ lẹ ṣe fún mi ọlọ́run ìyẹn náà sì ní ju ìyá bara mu. ìfọ̀ ló kún ọkùnrin lọ lẹ́nu. ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe òun gbọ́n ni ẹ mọ̀ ẹ ṣe òun. ó dájọ́ lọ àjọpọ̀ àwọn gbọ́dọ̀ lọ́ní àwọn. igun má má ṣe jìnnà igun má má ṣe jìnnà àkàlàmàgbò má má ṣe jìnnà igun tààrà wáyé kó wá gbẹ̀bọ̀ rẹ o igun má má ṣe jìnnà àkàlà ṣe jìnnà o àkàlà ṣe jìnnà igun tara wáyé kọ́wọ́ jẹ̀bọ̀ rẹ o igun mọ̀mọ́ ṣe jìnnà. torí ọ̀tá mi mo ṣe gbẹ́bọ̀ ìwà gbogbo ẹni tí bá ń dúdú mi lọ́nà lórí ìyanrìn ilẹ̀ ayé tá à ń tẹ̀ yìí. ẹbọ adorí ẹlẹ́bọ àṣàṣì adorí alásàṣì òkìtì ọ̀gán tó bá jìn orí ara rẹ̀ ní jìn lé wọ ẹbọ yìí gbogbo ọ̀tàkọ̀tà tó bá ń dùbú mi ní ayé kan so mo wá yìí bá ń dùbú ẹ̀. ṣé wọ́n bá ṣẹ̀ṣẹ̀ sojú fi wọ́n lákàlàkà bí igi àdárọ̀ gbé wọn sórí àtẹ́kọ́ yan wọn bí ẹran sísun igun àkàlà o. ìgbà àtijọ́ ọjọ́ ayé bẹ́ẹ̀ funfun ní níní àti wọ̀ oòrùn ràkọ̀ràkọ̀ igúnnugún ní gbẹ́bọ lálẹ́ bí ayé àkàlàmọ̀gbò ní gbẹ́bọ ṣáájú ọ̀run bí igúnnugún bá jẹbọ àjọwọ́ gbá bákàlàmọ̀gbò bá jẹbọ àpàwọ́ tiẹ̀ tì jẹ́ ilé bá gbẹ́bọ àbẹ̀ àwọn ìgbẹ́bọ wọn sì gbà ẹ̀yin lẹ́gbẹ́bọ olúgbọ́n láyé olúgbọ́n ẹ̀yin lẹ́gbẹ́bọ àrẹ̀sà láyé àrẹ̀sà ẹ̀yin lẹ́gbẹ́bọ oníkòyí láyé oníkòyí wọn ọ̀mọ̀mọ̀ kórúrelé onífáwọn kóyọ̀relé aláwo ohun tí wọ́n bá ti dáwọ́lé ló ń tùbà ló ń tùṣẹ. èmi ti fi ta alára fún alára alára ti jáwọ́ mo fi ta jèrò fún ajèrò ajèrò yẹsẹ̀ kúrò nítorí ọ̀sán gan la yọnú ayébòye òjọba là lójú ọmọ aráyé rí kedere. Ṣàngó ah, ah. ìkúnlẹ̀ bàtà olùkóso àyọ̀rọ̀ iná àkàtà ẹ̀rí ẹ̀rí iná lójú iná lẹ́nu oh! ẹ̀rù olùkóso. ọ̀gbọ́n àyà anú àkàtà yẹrẹrì yẹrẹrì onímúṣímú èké sá sọ́gìrì làgìrì ọ̀làgìrì kẹ̀kà fígbẹ́ ẹ̀dùgbalẹ̀ lẹ́mi nìkan tán garawe epo bíi mẹ́ta àgọ́ adìyẹ bíi méjì ẹran bíi mẹ́ta ah, mo mà dúpẹ́. yìnyínyìnyín kẹ́ni ó ṣèmí dúrà fún ọ̀run mẹ́la tí ó dúpẹ́ orí àtàn tí ó sì rí mi gbà ọ̀rọ̀ èmi àti bàtà ti wọ̀ ó ti padà wá sọ́dọ̀ mi ìṣe wa ti dọ́gba bíi tànà àádùn ti dé ayọ̀ sì ti ń sọ ìdí rẹ̀ ni wọ́n ṣẹ́kù ńlé ni mo ṣe kó wá fún yín torí babaláwo tó bá ṣerú èyí fẹ́yàn káyìn lọ́gọ̀ ẹnu ìdí nù tí mo fi ṣe bẹ́ẹ̀. irú rẹ̀ wà lára èmi náà tó ń wò yìí. ẹ ṣáà wò. wo ṣalẹ̀ àgbẹ̀ tuntun. bábo yín ló bí wẹ́rẹ́. orin ṣalẹ̀ àgbẹ̀ tuntun. bábo ó tọwọ́ àlàbò ṣùn. orin ṣalẹ̀ àgbẹ̀ tuntun. ètùtù òrìṣà ilé ẹgbẹ́ ètùtù. Ẹlẹ́dùmarè ìbà ìbà kọ́dá ìbà ṣẹ̀dá. ìbà ọ̀kànlélúgba irúnmọlẹ̀ tí ń bẹ nínú ìlú wa yìí ìbà. kógun má já wa tó bá ti joyè tẹrú tọmọ ká má rí wàhálà nínú ìlú yìí mọ́ o. àṣẹ. egungun ilé ẹgbẹ́ tuntun òrìṣà ilé ẹgbẹ́ tuntun. òrìṣà ilé ègbè tuntun. òrìṣà ilé ègbè tuntun. òrìṣà ilé ègbè tuntun. ilé ègbè tuntun. òrìṣà ilé ègbè tuntun. kábíyèsí ọba lẹ́lúwà ifá ògbè ọ̀yẹ̀kú ní fáyín ó gbé ọ̀yẹ̀kú bàbá àmúlù orí ogbó orí atọ́ ní ṣe bàbá ẹ̀dán oníkọlà tó kọ̀gbìn ò jẹ́ kọ́ kárámú èyí tó ká kárámú ò jẹ́ kọ̀gbìn adébá fún kìnìún tó fi tọ́ bàbá rẹ̀ gbajù lọ́wọ́ ọmọ ẹranko àti wá mú kìnìún jọ lọ́jà gbogbo ẹranko ẹ̀yà wá ẹ̀yà wá sìn gbogbo ẹranko àjàmùlàlà babaláwo erin ló díá fún erin àjàmùlàlà babaláwo ẹfọ̀n ló díá fẹ́fọ̀n àjàmùlàlà babaláwo olúwẹ̀rìmàgbó ló díá fún olúwẹ̀rìmàgbó erin kọ́ lè tiẹ̀ hóra ẹfọ̀n kọ́ lè tiẹ̀ hóra ipa erin lórúwẹ̀ erin kọ́ ló kù lẹ́yìn tí ń ṣe bọ́. ipa yóò nira nínú yìí kábíyèsí. àwọn tí wọ́n gbẹ́bọ lọ tí wọ́n bá ilé dé <laughs> jẹ́ pé ètùtù gbà náà eku ọmọ àwa ké bí eku ẹyẹ ọmọ ké bí ẹyẹ ọmọ yóò sì máa fọhùn bí èèyàn kábíyèsí. wọ́n tẹ̀ rírì wọ́n rírì. ìwà ọkùnrin sọ ọmọ pọ́ọ̀ tó ń tọ́ dà mí báyìí sọ ọmọ pọ́ọ̀ ń fẹ́ wàhálà ṣé ìyí ti sọ fún ọ látànà pásà mi ti tán. àyànmọ́ tó o sì ráwọn èèyàn ńláńlá lẹ́wọ́n ájú mi torí àwọn bá joyè àwọn olóyè òǹlẹ̀kẹ̀ lọ ń ṣe báyìí. kíló kíló kàn mí ah. sọ fún mi kí ni tèmi pẹ̀lú àwọn àlejò àlejò pàtàkì ẹbẹ ráwọn náà bí wọ́n ṣe balẹ̀ dẹ́dẹ́dẹ́ àtọ́ba àti joyè gbogbo wọn dàgbàdà gẹrẹjẹ wọn jókòó kalẹ̀ níwájú eléyìí wọn á gbọ́ tọ́bẹ̀rẹ̀ pẹ́ kó tó wá yọjú sí mi nínú ilé wò ó gbọ́dọ̀ gbìn ọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ sọ ti gbọ́. bàbá wo bàbá wo ṣèbáyọ̀ mọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ ẹ máa bá ọ̀rọ̀ tẹ́ ń sọ bọ̀. bàbá wo ẹ ṣe jẹ́ àṣewébó mi ká máa tọ́ ọ̀rẹ́ lá. torí àrò tí ń bẹ nínú ọ̀rẹ́ ó mà jí míkímí lọ etí rí ládọjà. ọmọ abilé yọ wájú abilé yọ lẹ́yìn gbogbo lóúnjẹ lóúnjẹ òkọ́ tí kọ́ta rọrùn <laughs> ni mi hmm? mo mọ̀ wá di ọ àwọn àgbàlagbà ní a kì í lẹ́nu ní mo sùn káàbọ̀ kíkan. òdodo ni o òdodo ni. do ṣé bó ti mọ wò mí tí gbogbo ẹ rèé báyìí náà nù. lórí eléwo nù. kò sì ń ṣe yán bí ọkà lórí ìtọ́rọ oyè bàbá mi ti ń bẹ ńlẹ̀ yìí ni nígbà tí wọ́n mẹ́nìkan wọlé lọ́gànjọ́ tó sì jẹ́ pé mi ni gbogbo ayé mọ̀ parẹ́ mọ́ tán wá lóhùn làkọ́bí bàbá mi òun ni kò bọ́ sórí òye ṣé ẹni tí ò bá gbèlú ilé mọ ẹ̀dọ́ kan wá bí. òdodo ni yóò ṣòro. mo wá sáde ọ̀nì bó láti ṣe. ládọjà sórí ọ̀rọ̀ ọ̀hún ó sọ sí ni lẹ́nu tán ó tún buyọ̀ sí bó o ti rò ni mò ń bọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rẹ́ àti kékeré lèmi rẹ̀ nígbà tá a wá dàgbà tán yìí náà ó yẹ kó mọ ọdún lọ́nà ni kò yẹ ká gba nǹkan tì lọ́wọ́ ara wa. àmọ́ kọ́kọ́rọ́ tó bẹyìn ajá jẹ́ ìbẹ̀rẹ̀ kábíyèsí àná ló fúnra rẹ̀ sọ wípé àkọ́bí òun ni òótọ́ ni pé wọ́n la mọ̀ lárẹ̀ mọ́ ọba tẹ́lẹ̀ gbogbo aláṣìwámọ̀ pé òfin lẹ wa àkọ́bí náà la fi jọba padà ṣé o wá mọ̀ pé èèyàn méjì ò lè dúró méjì méjì báyìí o bó o láti ṣe. yóò ṣòro lọ́rọ̀ kan ṣá kò lè ṣe é ṣe. Ah. agbọ́n náà bẹ̀ ó ṣòro. ó dà kó burú bá mi kí ìyàwó àtàwọn ọmọ tán bá dé. àwọn ọgbọ̀n ó ní mo bèrè wá. kó o bá mi kí lóru o ṣeun. pé kó ìjọṣẹ́ o àrùn ìjẹ̀dú àmọ́ o nínú igbó ìṣètò yìí a máa rèwé abirikolo bá a bá sì rèwé abirikolo ó léwu ara ọmọ adéwuyì ò níyà. awo ló ń ké sí. wọ́n bẹ̀rù orúkọ tèmi ni àǹjọ̀nú rẹwàmíwá mo wá láti wá ràn ọ́ ewé abilékoro tó ń wá kiri ń kó látọ̀rọ̀. rẹwàmíwá mo dúpẹ́ o. Ìgbárùmọ̀lá Àjìkọ̀tún Ìgbárùmọ̀lá Àjìkòsì Ìgbárùmọ̀lá àjọ kan lẹ́gbàfogbàfo ojú ònú yín tí o ẹ ṣe o Elédùmarè ṣe o Ifá olókun asọ̀rọ̀dayọ̀ ẹlẹ́rìí ìpín mo dúpẹ́ o. àbárúbọ ayé o. olúwo. lẹni tó fẹ́ bá gbogbo abógundé mi yà kí ló dé. ọ má bínú. ẹ má bínú ẹ má bínú ẹ dákun ẹ sọ nǹkan tẹ bá fẹ́ sọ. kábíyèsí ló rán mi sí ọkọ rẹ kábíyèsí ní ìtàlógún lẹ́nìí wọ́n fẹ́ jáwé oyè àràbà gbogbo àgbáyé lé wọn lórí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. ṣé kábíyèsí ìlú lọ sọ bẹ́ẹ̀ àbẹ́yìn lẹ dàrò. mo ṣe sọ nìyẹn o. ọ̀dà náà ẹ wá tẹ etí yín sílẹ̀ kẹ́ gbọ́ ẹni mo sọ pé èmi àyànmọ́ wípé kábíyèsí kò tó bẹ́ẹ̀ láti fi ọkọ tèmi jẹ oyè kankan bẹ́ẹ̀ ni mo sọ ọkọ mi ò joyè tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ bá lẹ́yìn gbọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀ fi ọkọ mi joyè ẹ wò ó ìtẹ́ ìwá léjì ìsúkọ ẹ rí dídùn ewu rà ọmọ àbínú ó yẹ kọ èmi náà ọ̀túnjìgì oògùn àbárúbọ̀yè <laughs> oògùn ẹ̀tọ́ àwọn aláwo yóò dà fún yín. àtúwọ̀ mi ẹ̀rù bà mí ṣé kàá sí. kò sí nǹkan kábíyèsí ló ní kí n sọ fún ẹ pé nítàdógún lẹ́ni wọ́n máa jáwé oyè àràbà gbogbo àgbáyé sí ọ lórí. lẹ́mi náà. bẹ́ẹ̀ ni o aláṣẹ kejì òòṣà. elédùn àwọn màdúpẹ́. ọba láyé. bẹ́ẹ̀ ni. èmi nǹkan náà. ó ti sọ́ríre. yóò wá dá ọbẹ̀ yìí náà. àṣẹ. ẹ gbọ́ ifá ní ojú oró lodò fi ń gbayán ojú àwọn làwọn fi ń gbọbẹ̀ ó dé bá fún ẹgbẹ́ ayé ó bò ó kàn fẹ́ gbé ọ̀run. ẹgbẹ́ yín lẹ́yìn ọba ṣe ẹ̀ ní pátá fún ṣe èsì kọ́run ó pàdé lẹ́yìn yín. ẹlẹ́dàá mi ń gbọ́. ẹ wá gbọ́ mi mo dúpẹ́ o ẹ wọ́n bá mi sọ fún ọba alayé aláyélúwà. kábí kan ò sí tí wọ́n pè ń kábíyèsí ẹ wí fún wọn tó bá di kùtù wàyí òwúrọ̀ ọ̀la wọn kàn lára ẹ gbọ́. ọba ń gbọ́. ẹ̀yin náà ẹ sì kú palẹ̀ mọ́ ẹ ṣe mo dúpẹ́. àṣírí o. ẹ níyùn èmi náà bàbá ẹkún palẹ̀mọ́ o ẹkún palẹ̀mọ́ tó yẹ àràbà àgbáyé tẹ̀tẹ̀ jẹ o. ọjọ́ náà kú òre tí ibi yóò sì bá wa láyọ̀ ẹ má wàá pẹ́ rí mi o gẹ́gẹ́ bí gbogbo oore tẹ́ ẹ ti ṣe fún mi àkókò tó tí wọ́n san oore fún yín o ẹ má jẹ́ kọ́ ẹ̀mí yín ó gbọ́n o ẹ jẹ́ kọ́kàn yín ó balẹ̀ ẹ gbọ́ mi yé mo wá ní kí n sọ fún yín pé gbogbo ẹran tẹ́lò ní ọjọ́ òun èmi ni wọ́n gbé kalẹ̀ gbogbo ẹdìẹ tẹ́lò ẹ fi dá mi kódà débi ẹran ẹ̀dẹ̀ tí ń jẹ́lẹ́dẹ̀ èmi ni wọ́n gbé gbogbo rẹ̀ kalẹ̀. èmi náà. bàbá kó má wàá dàbí ẹni pé mò ń dáná òun ló jẹ́ nǹkó kinní méjì wá wọ́n gùn yán wọ́n fún ọ ebi èbúsù láti gbé mọ̀ bàbá ẹ wò kinní méjèèjì tí ń bẹ lẹ̀ tòun ẹ̀dìẹ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí. ó máa fẹ́ lé ọjọ́ wo tó kò. Ah! Kọ́lá. ó bàbá àkọ́jọ́ yìí o. <laughs> wọ́n kàn kí n wọlé. wọ́n kàn kí n wọlé. wọ́n tọ́ ẹ̀ fúyà. yálà jẹ́ yọ̀wá dá fún ọ alágàdá bá lórúkọ tá à ń pa báyìí araba tá a tá à ń pelẹ̀ bàbá bẹ̀ fún fáyàrá yá gágágá bàbá bẹ̀ lè lílẹ̀ ara rẹ̀ á pẹ̀sùpẹ̀sù tá a bá ti pẹ̀sùpẹ̀ ara òkun alẹ́ ara yóò mọ lé ní. ilé òye lẹ́mu ẹ kú o ẹlẹ ẹ bàbá gbàmù gbàmù mo ní ẹ̀mí rẹ o bàbá araba àfihàn ilẹ̀ àwọn tẹ̀síwájú àtọ̀nà náà ní sáwọ́ àjọpọ̀ àtàjọ náà bàbá mi bàbá àràbà ẹ pẹ́ rí mi gẹ́gẹ́ bí gbajúmọ̀ olórí ẹlẹ́mu yìí. bẹ́ẹ̀ni àràbà mo di ọ. gẹ́gẹ́ bí ìwà arètẹ̀ ti wù sí wa nù ilẹ̀ yìí òun ni mo yẹ wá o ṣé wá rí ti wúyè yìí kò mọ̀ ṣe wù kò sì bẹ̀rù fún yín rárá kẹ́ ẹ fọkàn yín balẹ̀ gẹ́gẹ́ bí gbogbo ẹmu tí gbogbo wọn ò mu níjọ́ wúyè o. èmi olórí ẹlẹ́mu ìlú yìí ni wọ́n pèsè rẹ̀ fún yín tó bẹ̀rẹ̀ látòrí ẹmu ṣẹ̀kẹ̀tẹ̀ àgàgà ọtí àgàdà gidi. olórí ológun ọ bẹ́ẹ̀ ni mo jẹ ó jẹ ìrẹ yóò dà fún ọ. àṣẹ oníṣọ títà o o ṣé o mo dúpẹ́ o aṣọ́dúnmọ́rún náà ní sáwọ́ aṣọ́dúnmọ́rún aṣọ́rọ̀mọ́rún ní sáwọ́ aṣọ́rọ̀mọ́rún ilẹ̀ yóò ní gbọ́nà máa la àjọ lórí ẹ̀ pẹ́ tuntun kẹ́kọ̀ọ́. àṣẹ o mo ní eré yín náà ń tún bọ̀ ọ́. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ yóò máa dáa fún mi. àràbà gbáyé ẹ ká sọ ọmọ. Ah, ah, ah, táàmù wò yìí. látọ̀dọ̀ olórí fadékẹ́mi wọ́n ní gbẹ́bù kékeré yìí fún yín fún ìpalẹ̀mọ́ àràbà gbáyé tẹ fẹ́ jẹ wọ́n dẹ̀ ní ọjọ́ náà a kú rè. òbí ọ̀wà dáa fún ọ. àṣẹ. torí wọ́n sọ fún olórí fadékẹ́ ni yóò dáa fún ní pé èrè tó pọ̀ yóò jẹ́ yóò tún fèrè jọkà. ọ̀ wá rí wọn ojú olúwa lọ́dún fi ń gbayàn ojú àwọn làwọn fi ń gbọbẹ̀ ó dé bá fẹ́ gbé ayé òpó kàn fún tọrun ẹgbẹ́ yín lọ́mọ bá ṣe òní bá tẹ̀ ọ̀run ṣe sísè kóòrò pàrà lẹ́yìn rẹ ilẹ̀ gbẹ́lálẹ̀ ọmọ lọ <laughs> yóò dà fún ọ. lómi náà oyè ti ṣe. ọ̀rẹ́ mi pẹ̀lú ọba àjòjú ẹni dára àjòsè yọkù tọ̀ọ̀tọ̀ lẹ́yọ̀ ọba ẹlẹ́yọ̀ àjòkù kábíyèsí ẹ má bínú mo fẹ́ pè yín sákìyèsí kan nìyí mo ń bọ̀ ẹ. ṣé ẹ mọ̀ yìí pé ọ̀rẹ́ wa ò ju báyìí náà lọ láti kékeré láti gbàrà wa bọ̀ wọ́n sì ní ọ̀rẹ́ kan kátákátá iye kan kìtìkìtì ọjọ́ tí ọ̀rẹ́ kátákátá bá kú iye kan kìtìkìtì ní gbèsè ojèrè. kábíyèsí olúwa mi ah, ah. ẹ mọ́ bínú sí mi o ṣe rí òfin kan tó ti wà nílẹ̀ yìí látàyé àwọn baba ńlá baba wa wípé kó rí mọ́ ọ fọ́ ni káwa ní kọ́lọ̀ bẹ orí ọ̀hún dànù hmm. mo fẹ́ ká ronú sí bá a ṣe dọ́gbọ́n yí òfin ọ̀hún padà ohun tí mò ń sọ ni wípé bá a bá léèyàn jalè nílẹ̀ yìí kò sí ohun méjì fẹ́ni náà ju kọ́lọ̀ bẹ́ẹ̀ lórí lọ hmm. ẹ mọ́ sì mí gbọ́ o lóòótọ́ àìda ò ládàpé ohun tí ò da ò da náà ni àmọ́ ẹ jẹ́ ká ṣe níwọ̀n bí ẹ̀ṣẹ̀ ní bá ṣe tó ni ká ṣe máa dá ká ṣe máa dájọ́ rẹ̀ ẹ woru ẹni tán ni ó gbé ẹ̀kọ́ ẹ̀kọ́ lásán náà la lè é lóòótọ́ olè ló lè jẹ́ ṣé ìgbà ẹni tó gbé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ tá a wá ní kí wọ́n lọ pa ẹ mọ̀ tó wá gbàgbé o wípé ọ̀pọ̀ aláǹgbá ló dánú délẹ̀ àmọ̀ yìí ti ní wọn kó lódùmọ̀rè mọ́jà pàdé akóbáni kọ́ba mi aláwùrà kó mọ́jà pàdé abínú ẹni gbogbo wa láti mọ̀ pé orí yeye ní mògún àìṣẹ̀ ló pọ̀ àìṣẹ̀ ló pọ̀ kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ aronú sófin ọ̀hún ká mọ bá a ṣe dọ́gbọ́n bá a ṣe mọ ọ̀yìn. ṣeun ládòkè orí ọ̀rọ̀ ló sọ ó kàn jẹ́ pé ọ̀rọ̀ tó bá wá yìí eh, ó dàbí ẹni tó sọ pé ara ajọ́ òun ò gbọ́n ni ó ṣàìmọ̀ pérúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti bú ìyá ó sì ti bú bàbá rẹ̀ mọ́ òfin tó ń wò òfin tí wọ́n ti ṣe látàyè bàbá ńlá bàbá bàbá bàbá mi ni kò sì wá nítorí tèmi bàjẹ́ bílù ọba yóò fún wọn padà yóò jẹ́ látọwọ́ wọn kò ní í jẹ́ mi. bẹ́ẹ̀ ni kábíyèsí àmọ́ wọn ò ní ká yí ipasẹ̀ àwọn baba ńlá baba wa wọn ò ní ká dànù àmọ́ mo mọ̀ wípé alábàálàṣẹ ẹ̀yin la fàṣẹ sọ̀rọ̀ ẹ lè dá alábàá fún mi ẹ sì lè pa wípé wọn jẹ́ ká tó mójútó ká jẹ́ kí ìjìyà ẹni tó bá ṣe nǹkan kékeré kó mọ ní kékeré ẹni tó bá ṣe ńlá kí jìyà rẹ̀ ò mọ ní ńlá. ìsọ mo lè dábàá fún un tí wọ́n bá mú ọ̀ṣẹ́ ni tí wọ́n bá gbà wọlé kò sí ohun tí mo lè ṣe. ọ̀rọ̀ mi ò yé èyí tó bá wà yọ̀rẹ́ lèmi rẹ ẹja ni kì í ṣakàn mọ́ bí. kábíyèsí. ó jèrè láyọ̀ ló balẹ̀. mo rí yín náà. báńkà ìyá mi. ó di ìgbà o. kò sí báńkà wọn mọ. kábíyèsí o. mo rí yín náà. ọ̀làdòkè. mo fẹ́ kó o ṣe sùúrù dáadáa o. ọ̀ gbọ́dọ̀ yìí ṣe mẹ̀dùn ara rẹ̀ èmi ni ọmọ wò òní lọ́mọ̀ pé eégún kan wà tí wọ́n ń pè ní lèbe àjọ àjọ tó kẹ́gùn sí eégún ni wọ́n pè ń jẹ̀pẹ́ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀ wò. Amen. Ẹ dákun ẹgbẹ́sẹ̀ o. Bàbá ẹ dìde dákun ah, ah, ah, ẹ dìde. Ẹ dìde mo fẹ́ gbọ́. Á dìde. Yá dìde. àyànmọ́ àyànmọ́ irú ilẹ̀ òfò ilẹ̀ àdánù ilẹ̀ amọ́niṣẹ́ ni wọ́n lọ ń gbà yìí. ẹdọ ẹdùn o ẹ dákun o ṣé bí mo ṣe ń gbálẹ̀ báyìí ní kò dáa. ojú òṣùnà fún ọ tó o sì ráwọn ẹbí mi ń jókòó. ṣé àwọn ẹbí tí yín ò mọ̀ pé lóòótì mọ́ ẹ dóná kankan ilé tí wọ́n ta wọ́n ń dì ní ẹ wá ṣetán ni mò ń gbálẹ̀. ó bí mo ṣe ń wọ yìí ó yá bàbá yìí mo ní ọ̀pọ̀ rábí sọ. yé mi sáré. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹ wo iṣẹ́ ẹ̀fà kan mò ń ṣe lẹ́kùlé bí n bá sì parí rẹ̀ kọ̀ da kí n filẹ̀ ṣe gbọ́ ẹ má bínú ewu lẹ bá wá gan ẹ̀gbọ́n mi. sóhun tẹ́ ẹ̀ sí rè ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ti lọ́lá tó nílẹ̀ yìí àti lẹ́yìn odi. àràbà àgbáyé ojú ò ní ọtí agara òsì ní ọdá yọmọ ju ọ ṣe. ọ̀gbọ́n kan ṣe kọrin ni ó ní ọ̀gẹ̀dẹ̀ ìṣó lẹ́ẹ̀mejì ẹ jẹ́ ọpọ́n obìnrin tó dára tí ò ní wà ẹ jẹ́ lọ báyìí níyàwó má sì ní kò jù ẹ̀ níyàwó. mi ń bẹ̀yìn àgbàdo ní ẹsẹ̀ ẹni tójú ò bá rí bí okùn kò ní padà rí bí idẹ bójú ò bá sì rí bí idẹ kò lákòókò tá a wà yìí <laughs> ilé ojú kan rí bí okùn lì kan rí bí idẹ gbàgbé ojú okùn gbàgbé ojú idẹ ẹran ní ń fọwọ́ sọ kì í ṣe gungun yẹn fi dá a lójú láìpẹ́ láì jìnnà ayé àràbà àgbáyé tuntun bọ̀ lọ́nà wo yá lọ kò jù báwo èmi kí ni mo sọ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi. bẹ́ẹ̀ kọ́ gbogbo mo ti gbọ́. ẹ̀gbọ́n mi. mo gbọ́. <laughs> àyànmọ́ ò ṣe é dán. <laughs> ìwà lẹ́wà ìwà gangan lènìyàn bó bá wù ú dáa wọn á kan sáárá ire bó wù lódì kejì á dàbùkù e. ẹ. jẹ́ ọkùnrin fún ọ wo mi béèyàn bá dìrò rẹ tó náà wò rí èèyàn kò lè rí èèyàn mọ́ láéláé. tí n bá lè rí. ó gbọ́ ọmọbìnrin lọ́pọ̀ tó. èsì á lè rí ẹ. kíkọ́ níyà wá. àrùn sì ní dé wa dùn. àṣẹ ah, àṣẹ. wo a gbádùn ara wa tó. àṣẹ. àyànmọ́ irú ẹ̀wọ̀n ọ̀dọ́ wò yìí. tí kìíní fi ṣe. ibo ló ń lọ. níbi tí mò ń lọ kò lè yí ọ mẹ́bẹ́ o ti níyàwó tiẹ̀ tèmi náà lẹ́ ẹ ọdẹ ilẹ̀ ọlọ́kọ tèmi ẹ fọwọ́ múra yín tó ti gbọ́. àyànmọ́ má lọ. ìbò lọ lọ. kí ni nǹkan tó fẹ́ kí n dúró ṣe mo nífẹ̀ẹ́ rẹ̀. ó ṣe kí ni. àyànmọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀. ìwọ nífẹ̀ẹ́ tèmi kó sọ bẹ́ẹ̀ mọ́ kó padà sí ọ lẹ́nu onífẹ̀ẹ́ mi ló lọ gbélé ìpọ́ndọ̀ lóṣù ìwádìí nulẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dira yín mú. àyànmọ́ ẹ̀yin ọmọ baálé mi ẹ fi wọ́n lẹ̀ jọ́ ọmọ lọ ṣebí wọ́n sì ti ná wọn lọ ẹ jẹ́ ọmọ lọ yín ṣètọ́jú yín. ìwà lẹ́wà ìwà gangan lènìyàn bó bá wù wọn kan sáré. ìbá olókun àsọdáyọ ó dọwọ́ rẹ o ìbá kọdà àbá ṣẹdá o ìbá kọmọ nífà ojú àlá o ìbá bàbá àbáyé yìí o ìbá olókun àsọdáyọ o ma wàá fi péré fún mi lónìí o má fi re pé má fòlò lò fọhùn bá a bẹ fọ ọmọ lójú ojú á fi ríran bá a bá fọmọ lẹ́sẹ̀ á fẹsẹ̀ tẹ̀lẹ̀ gírígírí bá a bá wá fọmọ létí á fi tí òun gbọ́ràn má fi re pé bí o má fi re pé bí má fi bi péré má fòlò lò fọhùn bó bá ṣe rí ni kò làárọ̀ mi o. <laughs> arábìnrin. bàbá ifá ìní akí ọ ká ṣe ọ pẹ̀lẹ́ ifá ní ọ ní bá wọn kúkú àjọkú o ọ sóríire o inú rẹ ọdún o wàá rọ́nà tífá gbà tífá fi ń jẹ́ bẹ́ẹ̀ rèé wọ́n náà ṣẹ̀ṣẹ̀ rọ̀jò níṣerúkú láéláéláé adé á fún wọn ní ìlúbìnrin jíjí tí wọ́n jí ẹkún ọmọ ni wọ́n ń sun wọ́n ní bí o bá sọkùnrin obìnrin ò lè bímọ bí o bá sóbìnrin ọkùnrin ò lè bímọ ìgbà dídi méjì nírí ọmọ tó dé ọ̀bàrà balẹ̀ sáàgùn bọ́mọdé olóògùn abúlé sárí ifá ni o fọwọ́ kanlẹ̀ báyìí kó fi kàn yàrá kó fọkàn rẹ balẹ̀. ọgbọ́ ifá ni ọ̀ ń ṣe iyèméjì ifá ni wí fún ọ ó ná ọkùnrin pípa ọ̀ kì í sọkọ rẹ o ọgbọ́ ọkùnrin dúdú kíra kíra òun lẹ́lẹ́dàá rẹ̀ yan o ṣọgbọ́. bàbá ó mà ṣe o bọ́n ti ròyìn yín kọ́ mo bá yín kí là ń wí à ń wírú ẹ̀ ń wírù ṣó jọra wọn ni mo bọ́rọ̀ bólóde òkú wá bí ẹ̀ ń sọ̀rọ̀ ọkùnrin pupa ọkùnrin dúdú bàbá ẹ gbọ́ ẹ rèé rọkọ́ kẹ́ ẹ fàdà lé e. ẹ wá wábi tílẹ̀ ti dáa kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí àgbẹ̀. ìyí ẹ̀ yìí ó ti dìdàkudà mọ́ yín ẹ dẹ́kun ẹ bá ń kówó mi ọkùnrin pupa kọ́ ọkùnrin àyìnrín mi. ṣẹlẹ̀ sí mi ọ̀sán méjì mo dánmu lọ kàbàrà. ìwà lẹ́wà ìwà gangan lènìyàn bó bá wù wọn á kan sáárá ire. ọ̀dọ̀ rẹ ni wọ́n sùn lálẹ́ yìí kó bá a lè mọ̀ pé wọn ò fẹ́nu lásán ṣe gbà wọlé. <laughs> aládé àbí kí ló porúkọ ẹ̀ rí. ṣé torí àbíkú owó tó gbé dání ló ṣe lọ́dọ̀ èmi àyànmọ́ ló sùn àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> wo ó yá gbàlùsí owó ẹ̀ wá gbọ́ o sórí ọ̀gẹ̀dẹ̀ tó gbé wá láàárọ̀ tí ọ̀gànjúmọ̀ yẹ tó wà nínú ilé rántí gbé dání ó gbọ́. obìnrin sọ wa nù ó lóun ò lórí ọkọ ó mọ̀ níye ọjọ́ tí mo fi lọ sóko àgbàdo kí n torí owó yìí àmọ́ ìwọ yìí òun ṣèyàwó tíyan lè fẹ́. wo wàá mọ lọ sálámọ sálámọ wàá mọ lọ dúró kó pèsè ọ̀rọ̀ ẹ ẹni ní èmi ṣèyàwó téèyàn lè fẹ́ sínú ilé àbí nígbà tó ọlọ́run bá ń jẹ ọlọ́run tẹ́lẹ́dùà sí ń tẹ́lẹ́dùà kò ní dèmi ò fẹ́ sálámọ bíi tẹ̀lé ọkọ ó yá. ọkọ tó fẹ́ ojú wa rí. ojú yín ni ó ṣe orí nǹkan ó tún dojú ẹsẹ̀ délẹ̀ rìn pàbọ̀pàbọ̀pàbọ̀ yóò fẹ́ mi sálámọ́ ìwọ ìwọ àbáláàrú ẹ̀. ọlọ́gbọ̀n kìyàn tó jẹ́ pé inú igbó ìmọ̀ ti máa wá jan gbogbo ìgbà ṣé bá ọmọdé inú igbó tí mi ò bá ilé ewé ológbò kìyàn mọ́ yìí. <laughs> Hmm àǹjọ̀nú rẹwà mi wá tí mo wá ń jáwé lé lọ́wọ́nú gbòyì mi ò tún róhùn náà mọ́ ara ayé èrò ọ̀run ṣé ẹ ti wá padà lẹ́yìn mi ni èmi odidi àràbà àgbáyé ẹni wá mọ̀ ọ́ ṣe mí dẹni tí ò mọ̀ ṣe mọ́ ah! elédùà dọwọ́ ẹ o. bí bẹ́sẹ̀ fún lọ́wọ́ mi fún lọ́wọ́ mi ìgbọ́wọ́ mi lẹ́yìn kí n tọ́ lọ ẹ dákun ẹ jẹ́ kí baálé mi ó dé àkókò sanwó yín. kí baálé rẹ ó dé. bẹ́ẹ̀ ni. kí n ṣe sùúrù ṣé wọ́n ní ìran bàbá mi jẹ́ aláya rẹ̀ lówó ni tí fi ṣe sùúrù ṣọ́ọ̀rí tí mo bá dé lọ́jọ́ rọ̀ tí n bá bówó mi lẹ̀ ọ̀ọ́rì tí fi ọ ṣe. Ah! ìjẹra ìwọ àti sábà nìkan èmi àtẹ́ńtẹ́ kúkú ra sọ fún lọ́wọ́ rẹ̀ ni nkúkú mọ̀ pé ẹ̀ tí ìsanwó aṣọ rẹ̀ fún òun ló wá sì ń lówó. ìjẹra baálé mi. tíwọ náà sì mọ ti ń bẹ nílẹ̀. Ah. ṣé o mọ̀ pé àrùn tó sọ gọ́fà ní sọ̀rún ohun tó sọ bọ́yọdé gbogbo ọlẹ́yà ní kúṣe ọ̀gbọ́ ń lọ bá aláṣọ ní ìgbẹ́. ẹ lọ rèé bá aláṣọ ni àbẹ́ fún lówó rẹ̀. gbogbo tọ́lọ̀ bá ti ṣe ẹ dákun ẹ lọ rèé fún lówó rẹ̀ ni o wọ́n má lẹ́sẹ̀ mi ò dá lọ́ọ̀dẹ yín o. táyé ó tòrò kóró jù fún wa ó máa lè kókó bí ojú ẹja ká má gbáyé pàkàlẹ́kẹ́ ìrọ̀rùn àtàlàfíà ni a fi gbáyé. ó yẹ wá kálẹ̀ olúwa o kígbà wa ó tòrò bí omi àfòwúrọ̀ kan gbẹ̀dẹ̀ nírọ̀kòkò làgbàlá o káyọ̀ dára tòrò kó ju fún wa ó máa lè kókó bí ojú ẹja ká máa gbáyé pàkà lè ké ìrọ̀rùn àtàlàfíà ní àfigbáyé. afẹ́fẹ́ tí ń fẹ́ rere lòlòkùn kó fẹ́ rere kárí ayé ẹ̀fúnfúnlẹ̀lẹ̀ tí ń fẹ́ rere lè ọlọ́sà kó fẹ́ ké. Ha ha ha ha. Ah, àṣé lóòótọ́ làwọn àgbà sọ wípé ìgbà ò lọ bí òréré ayé òótọ́ lọ bí ọ̀pá àbọ̀n hmm, èmi èmi àtàwọn hmm, èmi ni mo dẹni tí ń wa gàrí lóko láì fi nǹkan kan mú èmi èmi èmi fún ara mi àti ẹ̀wà wíta ìlú èyí ah, eh, eh, eh, àlàbí ẹ̀kẹ̀ẹ̀kẹ̀ ọ̀hún èyí ẹ̀kẹ̀ẹ̀kẹ̀ àgàgà ọ̀hún ní ní ní ń bọ̀ òun ò sùn lé èmi èmi àyànmọ́. Ah, hmm. hmm. ọmọ ìpè níṣe lọ́dà tọ́dẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ dúró náà àbí kí n padà sọ́dọ̀ àràbà àgbáyé yìí àràbà àgbáyé ẹ̀ ń tẹ̀lé padà síbẹ̀ àràbà àgbáyé bò ó àràbà àgbáyé bò ó ni màá tó ṣẹ̀ṣẹ̀ padà sọ́dọ̀ ẹ̀ ní ìsìn èmi kọ́ mi lè padà sọ́dọ̀ ẹ̀ mọ́ láéláé odò òdì kàkàkápá alákàn ò lọ sẹ́yìn yọ́yà kan ni tí ó rùn wógówógó èmi kọ́ àràbàbò àràbàgbáyé èmi mọ̀ pé lẹ́dúrà ó wá nǹkan gidi sínú ayé mi yóò wá nǹkan gidi tí ó ṣe mí láǹfààní dọjọ́ alẹ́ mi mo mọ̀ pé yóò wá sínú ayé mi kò ní mọ̀ wò mí ràn báyìí ṣùgbọ́n tààrà bá kátúnù kátúnù nù kátúnù nù. àràbà gbàmùgbàmù yóò dà fún yín kódà yóò tún dà fún yín ju bó ti ṣe wà tẹ́lẹ̀ lọ. ọ̀nà tí fágbà fi jẹ́ bẹ́ẹ̀ rèé ó ní ọ̀bàrà lọ́mọ ajá ẹni bá sanwó rẹ̀ ni gbé adébá fún ọ ìgbà ọ̀bàrà ara méjì lóòjọ́ nire gbogbo tó dé ifá ní kí n sọ fún yín pé ire kan ti sọnù lẹ́ẹ̀dẹ̀ yìí àmọ́ bẹ́ẹ̀ bá ṣàwárí rẹ̀ kódà gbogbo ohun tó ti lọ lẹ́ẹ̀dẹ̀ yìí yóò padà bọ̀ sípò nǹkan yóò sì bẹ̀rẹ̀ sí ní dáa. ẹ jẹ́ ǹdìbò sí i. araba ẹja náà ojú igi gangan lẹ dáná sí. tó bá ń dá omi yóò dá fún ọ àwọn òsì ní bí ọdẹ ìfá tọ ọdà tí ó fọ lójú ọ ní bá wọn dá. àṣẹ o bàbá. àwọn ìyàmí ajíbọ́lá ajíbọ́ sọ̀rọ̀ gbogbo nìṣègùn àwọn ìyàmí aráàlú èédú tó dún lójú tó dún lẹ́nu tó ṣàgùn ọ̀sàlẹ̀ wúròmù wúròmù aráàlú akẹ́ ara ilẹ̀ ọkọ̀ àbẹ̀rẹ̀ tá a bú lẹ́yìn tí ń gbọ́ wájú abára lu bí akára bí ajere wọn níjọ òṣìṣẹ́. ayé ó tòrò korojú fún wa ó máa lè kókó bí ojú ẹja ká má gbàyè pàkà lèkè ìrọ̀rùn àtàlàfíà ni a fi ó yẹ wá kálẹ̀ olúwa o kígbà wa ó tòrò bí omi àfòbú lọ́kàn. mi ò ní lè dúró bá ṣeré lọ́sàn-án sóyè yín ara àbúrò mi ò yá ìyá wa ò sì sí nílé wọn láti tètè sáré lọ kí n lọ ṣàgbó fún tó yé yín sẹ́wà wò mí lọ́jọ́ rọ̀ àwọn ọmọlẹ́sìn. ẹ káàsán lágbàáyé o. ẹ káàsán bàbá. ẹ jọ arábìnrin kan mo béèrè àyànmọ́ sì lórúkọ rẹ̀ ń jẹ́. àyànmọ́ lábàá wa yìí bàbá àwọn ọmọ ẹni tí ń jáyàn mọ́ àti pàápàá sẹ́sà kàwé táyọ̀ mọ̀ ń ṣe rí. ẹ wo arábìnrin tí mò ń wí kò ga púpọ̀ ó lómi lára díẹ̀ ó sì pọ́n gbogbo ara. Hmm, bàbá mo ti mẹ́ni ọ̀hún wí àbí arábìnrin tí ń ṣe àgbàfọ̀ ní àbáwá yìí tó rí rúùmù rúùmù. ó yóò dáa fún ẹ bó ti rí gan-an ni. bàbá wọn ti lọ sódò ó sì dìrọ̀lẹ́ kí wọ́n tó dé. ẹ jọ ìjẹ́ lójúwe ọ̀nà dùn fún mi. bẹ́ẹ̀ ni bàbá ṣe rí tẹ́ bá ti ń lọ lọ́nkàn ẹ máa lọ tààrà ẹ rí yànà kan tó yà lápá òsì ẹ má yà o tapá ọ̀tún ní kẹyà ẹ wá máa lọ ẹ ti ródò lọ nǹkan. yóò dáa fún yín o ẹ ṣe owó ọlọ́wọ́n ní kàtó ọjà rí. àwa wù ẹ amọ́lẹ́sẹ̀ ni. amọ́lẹ́sẹ̀ àwa wù ẹ tó bá dọjọ́ rọ. kẹ́ ẹ wá o ẹ mọ̀ fojú mi sọ́nà. ó dáa ó dáa ó dàbọ̀. jọ kí ló dé ganan. mo gbọ́dọ̀ dá rẹ bẹ̀ẹ́ wò mí lájọ tó ti kúrò lọ́dẹ ẹ̀dẹ̀ mi gbogbo ibi tí mò ń dé báyìí ọwọ́ rẹ̀ mú kàn wọ́n nàbí tí n bá wá ọkọ̀. ìwà ọkùnrin kí ló wá dé ní ìsìntàn tó máa sọ̀nà dèmi lọ́nà oko ẹ torí ọlọ́run ṣé kí n jáde kúrò ní gbogbo ìlú ìfún ọ ni ò lè lé láyé o. wò mí wọ́n ní tó o bá padà sí ẹ̀dẹ̀ mi wọ́n nìkan ò lè bọ́ sí fún mi mọ́ mo bẹ̀rẹ̀ àyànmọ́jọ. ajá ìrọ ọmọdé egun. Ah, èmi kọ má bá ń gbẹrù mi o má bá ń gbé ẹrù mi ah, ó gbé ẹrù mi rù. àyànmọ́. fimi lẹ fimi lẹ. ìyàrá ti ń jẹ ní pẹ́ má bínú. mọ lọ mọ lọ. àyànmọ́ yá máa lọ. mò ń bọ̀ sáà mọ̀ sùn mọ̀ sùn mọ̀ lọ mò ń bọ̀. àyànmọ́. mo ní mo bọ̀ bá mi o bá mi o bá mi o. bọ̀. ọ wàá gbéra ní wàrà ṣèṣà ó lọ sí oko abúlé òkè àgbò ó lọ bá mi wá ewé àtẹ́wọ́gbà wá ó yà ń lẹ́nu tó jẹ́ pé bá abúlé wá ṣe tó yìí àtúndéwé àtẹ́wọ́gbà ń bẹ̀ mọ́ kó wá gbéra kó lọ ṣùgbọ́n kò rántí o sọ́ọ́rí pé ọ̀rùn yìí wọra kó gbèsè lẹ̀ kó ṣe kó lọ kíákíá kó yá. àràbà àgbáyé àǹjọ̀nù ah! rẹwà mi wá láti ọjọ́ yìí ibo lọ lọ. ọ̀rọ̀ èmi rẹwà mi wá ní òye o ibi tí àyànmọ́ bá wà ibẹ̀ lèmi máa ń wà ibi tí àyànmọ́ bá ń lọ àjọ ń lọ ni wò mí ewé àtẹ́wọ́gbà tó rán ọmọ lókè àgbà ó gbà òun rè gbà lọ́rùn. mo mà dúpẹ́ ọpẹ́ mi ò lópin o mo dúpẹ́ o mo dúpẹ́ o ah, ah, elédùà ọpẹ́ mi ò pín o àyànmọ́ ah, kò mà lóògùn. ẹyin kí lè ti wá sọ̀rọ̀ tó bìnrin ti lé tó lọ sí. bíyìn ti jẹ́rìí. ṣùgbọ́n mi yá wa sùdùbọ̀ mi mo ní tọ́wọ́ ti fẹ́ bá mi sọ̀rọ̀ kọ́ ọmọ kúnlẹ̀. ìyá wa ẹ mọ̀ bínú ẹ dákun. mọ̀ ń gbọ́. nígbà tẹ́ sí ilé ìyá wa àwọn tarárọ̀ wọ́n gbé ọkà wa àwọn tí mọ́jọ dá wọ́n gbé iṣu wá ìyá wa àwọn àgùrà wọ́n gbẹ̀gẹ́ àtòbí wá ìyá wa. àwọn tí wọ́n ń ṣe ẹ̀yìn níbi ọ̀pẹ ńkọ́ kí ni wọ́n gbé wá. wọn ò wá ìyá wa. wọn ò tí ì gbé nǹkan kan wá. àwọn yìí ò tí ì wá ṣùgbọ́n àwọn tá a fi sí oko lọ́hùn tá a ní kọ́ mọ́ sọ́ko wọn ò tí ì wá. wọn ì wá. bẹ́ẹ̀ ni ìyá wa. sẹ́yìn <laughs> náà rí báyìí sẹ́yìn náà rí o. arọ rẹ̀ rẹ̀ o nígbà ní kí wọ́n máa kó ẹ̀yìn kí wọ́n ó ṣepo tí wọ́n bá ti ṣetán kí wọ́n máa gbé ẹ̀tọ́ tiwa wá sínú ilé wọ́n ti ṣepo dálẹ̀ o mo fojú ara mi gan ní rẹ o ṣé kò tí ì ta kòkò tó yẹ kí n gbé ti bàbá wa ṣé kò ì ta kòkò ọ̀dà àbò abá lọ̀rọ̀ yín àbò abá ni. kí ló dé tí lẹ́yìn ṣe báyìí lẹ́sẹ̀ mi ẹ gbálẹ̀ láàárọ̀ yìí mi. ẹ dákun ìyá wa. Ah, ah. ìyá wa kékeré wọn ní àlọ́ pọn mi wà. ìyá yín èwo ìyá yìí mélòó kékeré. àwọn ìyá wa ẹ dákun ẹ dákun. ìdẹ̀ra. àwọn wọn ni lọ pọn mi wá ẹ dákun. ló ní ọmọ gbálẹ̀. ẹ dákun ìdẹ̀ra ìdẹ̀ra ó yá wa orí mi o ìdẹ̀ra yá wa òun kàn mí lóhùn. mi kàn yín lóhùn. wọ́n ní ìwọ ló ní wọ́n mọ̀ gbalẹ̀. ẹ ò ìyá wa lóòótọ́ èmi mo rán wọn ń nígbà náà ni mo wá lọ rè lọta tí baálé wo fi jẹun. baálé di mélòó. ìyá wa ìyá wa ìyá wa. nǹkan mo gbà mo mo lọ rè lọ tá a ti bá lè wo fi jẹun bí n bá lọ tó ní ìwà gba. nígbà tọ́tọ́ tọ́ bá wá ṣe tán nìgbọ́ tó wá gbálẹ̀ ṣé ẹ bàbá ti tẹ̀lẹ̀ kàsí báyìí ó ti tẹ̀lẹ̀ kàsí láàárọ̀ yìí sọ́dọ̀ abẹ́ sọ́pọ̀ wọn náà lè. ìdẹ̀ra ìdẹ̀ra ó gùn mí gàràgàrà ó gùn mí gàràgàrà ìdẹ̀ra ọ̀dà mo di ojú mi báyìí kó tó di pé mo là á kó wọnú lé kó mú gbalẹ̀ kọ̀ wá gbà. ó dà yà wá yín gbà. <laughs> mo rò pé yóò bá mi jiyàn ni mo rò pé yóò bá mi jiyàn ni mo rò pé òní ni màá fara mi hàn òní ni màá sọ fún bí mo ṣe jẹ́ káàpù kó láyà jẹ́. dájúdájú ìṣe náà fẹ́ẹ́ dọ́gba mo kí ọ kú oríire. èmi náà bẹ́ẹ̀ dúpẹ́ o ikú òjọ́ nípa wa o à ń kú gbogbo tó ní àwọn yìí jìyà. Ṣàngó ìkúnlẹ̀ bàtà olùkóso àyànràn iná àkàtà ẹ̀rí ẹ̀rí iná lójú iná lẹ́nu òrìṣà tí ń bológbò lẹ́rù olùkóso. Ṣàngó ń bàtà ìmùlẹ̀ ló pa wọ́n pọ̀ ee ọba kòso oníbàntẹ́ àjàgbẹ̀ láyà olójú orógbó ẹlẹ́kẹ̀ òbí olúkòso. Ṣàngó ìbúlẹ̀ bàtà olúkòso àyànràn iná àkàtà yẹ̀rì yẹ̀rì iná lójú iná lẹ́nu òrìṣà tí ń bológbò lẹ́rù olúkòso. bàbá figi lugi àgbóhùn igi ẹ̀dá fọpẹ́ lọ́pẹ́ wọ́n gbógun ọ̀pẹ́ àwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ní ṣọ̀jọ́gbà bàtà làwọn mú tuntun jáde.